ẹ̀dẹ̀ jẹ́ kí n dúpẹ́ náà ní ọ̀sẹ̀ tó kọjá ọláyẹmí mm-hmm. àwọn kan ló máa fi àmì ẹ̀yẹ ló máa fi ah, ta mí lọ rẹ̀ ah, wọ́n fi ta mí lọ rẹ̀ ọ̀bọ̀ dúpẹ́ lọ́wọ́ mm-hmm. yín o wọ́n tún fún mi ní àmì ẹ̀yẹ wọ́n ní èmi nìkan tán ọ̀nàrẹ́bù tóyìn ò kí wọ́n ní ìyá lájẹ́ of theatre láti iléeṣẹ́ àwọn ògìdán tíátà àwọn ló fi àmì ẹ̀yẹ yìí wọ́n fi ta mí lọ́rẹ mo dẹ̀ ń gbàdúrà fún yín wípé iléeṣẹ́ yìí kò ní í jóná bẹ́ẹ̀ ṣe ń yẹ iléeṣẹ́ Orísun sí ọlọ́run á máa bá yín yẹ tìyín náà sí o àmì hmm. wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe adúpẹ́ wọ́n fọwọ́ mi ní àmì ẹ̀yẹ ẹ ṣe gan-an <laughs> ẹ ṣe adúpẹ́ orúkọ mi náà ni Olúwatóyìn Òkí ọmọ arẹ́rùnrẹ̀rún ọmọ amẹ́pò yọrùnù ọmọ akálẹ̀dùrọ̀bẹ̀ṣù ọmọ amọ́kọ̀fọ̀nà ọmọ bàbá ìṣolójó likalika ọmọ alùbú omi méjì ọkàn jẹ́ ọmọlú ọkàn jẹ́ ìhàgì ọmọ akálẹ̀dùrọ̀bẹ̀ṣù ọmọ alálẹ́lẹ̀ sọ̀kọ̀ wọlé bí sẹ̀pẹ́ igi wọlé bí gẹ̀ùngẹ̀ùn ayin